èpísẹ́lì kìíní ti jòhánù sí ènìyàn gbogbo orí kìíní. èyí tí ó ti wà ní àtètèkọ́ṣe tí àwa ti gbọ́ tí àwa ti fi ojú wa rí tí àwa sì ti tẹjú mọ́ tí ọwa sì ti dì mú ní ti ọ̀rọ̀ ìyè ìyè náà sì ti farahàn àwa sì ti rí i àwa sì ń jẹ́rìí àwa sì ń sọ ti ìyà ìnípẹ̀kun náà fún yín tí ó ti ń bẹ lọ́dọ̀ bàbá tí ó sì farahàn fún wa èyí tí àwa ti rí tí àwa sì ti gbọ́ ni àwa ń sọ fún yín kí ẹ̀yin pẹ̀lú kí ó lè ní ìdàpọ̀ pẹ̀lú wa nítòótọ́ ìdàpọ̀ wa sì ń bẹ pẹ̀lú bàbá àti pẹ̀lú ọmọ rẹ̀ Jésù Kristi àwa sì kọ̀wé nǹkan wọ̀nyí sí yín kí ayọ̀ yín kí ó lè di kíkún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 ẹni tí ó bá wí pé òun gbé inú rẹ̀ òun náà pẹ̀lú sì yẹ láti máa rìn gẹ́gẹ́ bí òun ti rìn ẹ̀yin olùfẹ́ kì í ṣe òfin tuntun ni mò ń kọ̀wé rẹ̀ sí yín ṣùgbọ́n òfin àtijọ́ tí ẹ̀yin ti ní ní àtètèkọ́ṣe òfin àtijọ́ ni ọ̀rọ̀ náà tí ẹ̀yin ti gbọ́ ẹ̀wẹ̀ òfin titun ni mò ń kọ̀wé rẹ̀ sí yín èyí tí í ṣe òtítọ́ nínú rẹ̀ àti nínú yín nítorí òkùnkùn ń kọjá lọ ìmọ́lẹ̀ òtítọ́ sì ti ń tàn ẹni tí ó bá wí pé òun bẹ nínú ìmọ́lẹ̀ tí ó sì kórìíra arákùnrin rẹ̀ ó ń bẹ nínú òkùnkùn títí fi di ìsinsìnyí ẹni tí ó bá fẹ́ràn arákùnrin rẹ̀ ó ń gbé inú ìmọ́lẹ̀ kò sì sí ohun ìkọ̀sẹ̀ nínú rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá kórìíra arákùnrin rẹ̀ ó ń gbé inú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sì mọ ibi tí òun ń rè nítorí tí òkùnkùn ti fọ́ ọ ní ojú èmi ń kọ̀wé sí yín ẹ̀yin ọmọ mi nítorí tí adarí ẹ̀ṣẹ̀ yín jì yín nítorí orúkọ rẹ̀ èmi ń kọ̀wé sí yín ẹ̀yin bàbá nítorí tí ẹ̀yin ti mọ ẹni tí ó wà ní àtìtìkọ́ṣe èmi ń kọ̀wé sí yín ẹ̀yin ọ̀dọ́mọkùnrin nítorí tí ẹ̀yin ti ṣẹ́gun ẹni búburú nì èmi ń kọ̀wé sí yín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 bí ẹ̀yin sì ti gbọ́ pé aṣòdì sí Kristi ń bọ̀ wá àní nísinsìnyí aṣòdì sí Kristi púpọ̀ ní bẹ nípa èyí tí àwa fi mọ̀ pé ìgbà ìkẹyìn ni èyí wọ́n ti ọ̀dọ̀ wa jáde ṣùgbọ́n wọn kì í ṣe ara wa nítorí wọn ìbá ṣe ara wa wọn ìbá bá wa dúró ṣùgbọ́n wọ́n jáde kí a lè fi wọ́n hàn pé gbogbo wọn kì í ṣe ara wa ṣùgbọ́n ẹ̀yin ní ìfòróróyàn láti ọ̀dọ̀ ẹni mímọ́ ni wá ẹ̀yin sì mọ ohun gbogbo èmi kò kọ̀wé sí yín nítorí pé ẹ̀yin kò mọ òtítọ́ ṣùgbọ́n nítorí tí ẹ̀yin mọ̀ ọ́n àti pé kò sí èké nínú òtítọ́ ta ni èké bí kò ṣe ẹni tí ó bá sẹ́ pé Jésù kì í ṣe Kristi eléyìí ni aṣùdì sí Kristi ẹni tí ó bá sẹ́ baba àti ọmọ ẹnikẹ́ni tí ó bá sẹ́ ọmọ òun náà ni kò gba baba ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́wọ́ ọmọ ó gba bàbá pẹ̀lú ṣùgbọ́n ẹ̀yin kí èyí nì kí ó máa gbé inú yín tí ẹ̀yin ti gbọ́ ní àtìtìkọ́ṣe bí èyí tí ẹ̀yin ti gbọ́ ní àtìtìkọ́ṣe bá ń gbé inú yín ẹ̀yin ó sì dúró pẹ̀lú nínú ọmọ àti nínú bàbá èyí sì ni ìlérí náà tí ó ti ṣe fún wa àní ìyè àìnípẹ̀kun nǹkan wọ̀nyí ni mo kọ̀wé sí yín ní ti àwọn tí ń tàn yín jẹ ṣùgbọ́n ìfòróróyàn tí ẹ̀yin ti gbà lọ́wọ́ rẹ̀ ó ń gbé inú yín ẹ̀yin kò sì ní pé ẹnìkan ń kọ́ yín ṣùgbọ́n ìfòróróyàn náà ń kọ́ yín ní ohun gbogbo tí ó jẹ́ òtítọ́ tí kìí sì ṣe èké àní gẹ́gẹ́ bí ó sì ti kọ́ yín ẹ máa gbé inú rẹ̀ àti nísinsìnyí ẹ̀yin ọmọ mi ẹ máa gbé inú rẹ̀ pé nígbà tí òun ó bá farahàn kí a lè ní ìgboyà níwájú rẹ̀ kí ojú má sì tì wá níwájú rẹ̀ ní ìgbà wíwá rẹ̀ bí ẹ̀yin bá mọ̀ pé olódodo ni òun ẹ mọ̀ pé a bí olúkúlùkù ẹni tí ń ṣe òdodo nípa rẹ̀. jòhánù kínní orí kẹta. ẹ wo irú ìfẹ́ tí baba fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a ṣáà jẹ́ nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ ọ́n olùfẹ́ ọmọ ọlọ́run ni àwa ń ṣe nísinsìnyí a kò sì tí ì fi hàn bí àwa ó ti rí àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn a ó dàbí rẹ̀ nítorí àwa ó rí àní bí òun ti rí olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀ a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́ ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ ó ń rú òfin pẹ̀lú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 ẹnikẹ́ni tí kò bá ń ṣe òdodo kì í ṣe ti ọlọ́run àti ẹni tí kò fẹ́ràn arákùnrin rẹ̀ nítorí èyí ni iṣẹ́ tí ẹ̀yin ti gbọ́ ní àtètèkọ́ṣe kí àwa kí ó fẹ́ràn ara wa kì í ṣe bí káyìnì ti jẹ́ ẹni búburú nì tí ó sì pa arákùnrin rẹ̀ nítorí kí ni ó sì ṣe pa á nítorí tí iṣẹ́ òun jẹ́ búburú tí arákùnrin rẹ̀ sì jẹ́ òdodo kí ẹnu kí ó má ṣe yà yín ẹ̀yin ará mi bí ayé bá kórìíra yín àwa mọ̀ pé àwa ti ré kọjá láti inú kú sínú ìyè nítorí tí àwa fẹ́ràn àwọn ará ẹni tí kò bá ní ìfẹ́ ń gbé inú ikú ẹnikẹ́ni tí ó bá kórìíra arákùnrin rẹ̀ apànìyàn ni ẹ̀yin sì mọ̀ pé kò sí apànìyàn tí ó ní ìyà nípẹ̀kun láti máa gbé inú rẹ̀ nípa èyí ni àwa mọ ìfẹ́ nítorí tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa ó sì yẹ kí àwa fi ẹ̀mí wa lélẹ̀ fún àwọn ará ṣùgbọ́n ẹni tí ó bá ní ohun ìní ayé tí ó sì rí arákùnrin rẹ̀ tí ń ṣe aláìní tí ó sì ṣe ilẹ̀kùn ìyọ́nú rẹ̀ mọ́ báwo ni ìfẹ́ Ọlọ́run ti ń gbé inú rẹ ẹ̀yin ọmọ mi ẹ má ṣe jẹ́ kí a fi ọ̀rọ̀ tàbí ahọ́n fẹ́ràn bí kò ṣe ní ìṣe àti ní òtítọ́ àti nípa èyí ni àwa ó mọ̀ pé àwa jẹ́ ti òtítọ́ àti pé àwa ó sì dá ara wa lójú níwájú rẹ̀ nínú ohunkóhun tí ọkàn wa bá ń dá wa lẹ́bi nítorí pé ọlọ́run tóbi ju ọkàn wa lọ ó sì mọ ohun gbogbo olùfẹ́ bí ọkàn wa kò bá dá wa lẹ́bi ǹjẹ́ àwa ní ìgboyà níwájú ọlọ́run àti ohunkóhun tí àwa bá béèrè àwa ń rí gbà lọ́dọ̀ rẹ̀ nítorí tí àwa ń pa òfin rẹ̀ mọ́ àwa sì ń ṣe nǹkan wọ̀n-ọ́nì tí ó dára lójú rẹ̀ èyí sì ni òfin rẹ̀ pé kí àwa kí ó gba orúkọ Jésù Kristi ọmọ rẹ̀ gbọ́ kí a sì fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí ó ti fi òfin fún wa ẹni tí ó bá sì pa òfin rẹ̀ mọ́ ń gbé inú rẹ̀ àti òun nínú rẹ̀ àti nípa èyí ni àwa mọ̀ pé ó ń gbé inú wa nípa ẹ̀mí tí ó fi fún wa. Jòhánù kínní orí kẹrin. olùfẹ́ ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́ ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti ọlọ́run nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé èyí ni ẹ ó fi mọ ẹ̀mí ọlọ́run gbogbo ẹ̀mí tí ó bá jẹ́wọ́ pé jésù kristi wá nínú ara ti ọlọ́run ni gbogbo ẹ̀mí tí kò sì jẹ́wọ́ pé jésù kristi wá nínú ara kì í ṣe ti ọlọ́run èyí sì ni ẹ̀mí aṣòdì sí kristi náà tí ẹ̀yin ti gbọ́ pé ó ń bọ̀ àti nísinsìnyí ó sì ti dé sínú ayé ẹ̀yin ọmọ mi ti ọlọ́run ni ẹ̀yin ẹ̀yin sì ti ṣẹ́gun wọn nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ ti ayé ni wọ́n nítorí náà ni wọ́n ṣe ń sọ̀rọ̀ bí ẹni ti ayé ayé sì ń gbọ́ tiwọn ti ọlọ́run ni àwa ẹni tí ó bá mọ ọlọ́run ó ń gbọ́ tiwa ẹni tí kì í bá ń ṣe ti ọlọ́run kò ń gbọ́ tiwa nípa èyí ni àwa mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké olùfẹ́ ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ ọlọ́run wá àti gbogbo ẹni tí ó bá ní ìfẹ́ àbí nípa ti ọlọ́run ó sì mọ ọlọ́run ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ ọlọ́run nítorí pé ìfẹ́ ni ọlọ́run nípa èyí ni a gbé fi ìfẹ́ ọlọ́run hàn nínú wa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 ọlọ́run gbé inú e wa a sì mú ìfẹ́ rẹ̀ pé nínú wa nípa èyí ni àwa mọ̀ pé àwa ń gbé inú rẹ̀ àti òun nínú wa nítorí tí ó ti fi ẹ̀mí rẹ̀ fún wa àwa ti rí a sì jẹ́rìí pé bàbá rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà fún aráyé ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ pé jésù ọmọ ọlọ́run ni ọlọ́run gbé inú rẹ̀ àti òun nínú ọlọ́run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 pé ẹni tí ó bá fẹ́ràn Ọlọ́run kí ó fẹ́ràn arákùnrin rẹ̀ pẹ̀lú. Jòhánù kínní orí karùnún. olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́ pé Jésù ni Kristi a bí i nípa ti Ọlọ́run àti gbogbo ẹni tí ó fẹ́ràn ẹni tí ó bí ni ó fẹ́ràn ẹni tí a bí nípasẹ̀ rẹ̀ pẹ̀lú nípa èyí ni àwa mọ̀ pé àwa fẹ́ràn àwọn ọmọ Ọlọ́run nígbà tí àwa fẹ́ràn Ọlọ́run tí a sì ń pa òfin rẹ̀ mọ́ nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́ òfin rẹ̀ kò sì nira nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé èyí sì ni ìṣẹ́gun tí ó ṣẹ́gun ayé àní ìgbàgbọ́ wa ta ni ẹni tí ó ṣẹ́gun ayé bí kò ṣe ẹni tí ó gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù í ṣe èyí ni ẹni tí ó wá pẹ̀lú omi àti ẹ̀jẹ̀ àní Jésù Kristi kì í ṣe pẹ̀lú omi nìkan bí kò ṣe pẹ̀lú omi àti ẹ̀jẹ̀ ẹ̀mí ni ó sì ń jẹ́rìí nítorí pé òtítọ́ ni ẹ̀mí nítorí pé àwọn mẹ́ta ni ó ń jẹ́rìí ní ọ̀run bàbá ọ̀rọ̀ àti ẹ̀mí mímọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sì jẹ́ ọ̀kan nítorí pé àwọn mẹ́ta ni ó ń jẹ́rìí ẹ̀mí àti omi àti ẹ̀jẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì fi ohùn ṣọ̀kan bí àwa bá ń gba ẹ̀rí ènìyàn ẹ̀rí ọlọ́run tóbi jù nítorí ẹ̀rí ọlọ́run ni èyí pé ó ti jẹ́rìí ní ti ọmọ rẹ̀ ẹni tí ó bá gba ọmọ ọlọ́run gbọ́ ó ní ẹ̀rí nínú ara rẹ̀ ẹni tí kò bá gba ọlọ́run gbọ́ ó ti mú un ní èké nítorí kò gba ẹ̀rí náà gbọ́ tí ọlọ́run jẹ́ ní ti ọmọ rẹ̀ ẹ̀rí náà sì ni èyí pé ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀kun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 èmi kò wí pé kí òun kí ó gbàdúrà fún èyí gbogbo àìṣòdodo ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan sì ń bẹ tí kì í ṣe sí ikú àwa mọ̀ pé ẹnikẹ́ni tí a bí nípa ti Ọlọ́run kì í dẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹni tí a bí nípa ti Ọlọ́run a máa pa ara rẹ̀ mọ́ ẹni búburú ni kì í sì fọwọ́ kàn án àwa mọ̀ pé ti Ọlọ́run ni wá àti gbogbo ayé ni ó wà ní agbára ẹni búburú ni àwa sì mọ̀ pé ọmọ Ọlọ́run dé ó sì ti fi òye fún wa kí àwa kí ó lè mọ ẹni tí í ṣe òtítọ́ àwa sì ń bẹ nínú ẹni tí í ṣe òtítọ́ àní nínú ọmọ rẹ̀ Jésù Kristi èyí ni Ọlọ́run òtítọ́ àti ìyè àìnípẹ̀kun ẹ̀yin ọmọ mi ẹ pa ara yín mọ́ kúrò nínú òrìṣà àmín. Ah,